iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń lọ ṣọwọ́ ń yá létò ratata tọgbàlagbà ń lọ àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o Ṣówónyá lẹ́tọ̀ Ṣówónyá ti dé Jagunlabi wọ̀lú alára àgbàyídá ti dé Ògúnléké Sàámọ̀ ọmọráyé lógún Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún jẹ́ kó máa lọ ní. àrígbábọ́lá ọlọ́run ọba mi tó lọ́lá ńlá mo tún ti dé yẹ́ẹ́sì àkàkà tán lọ́rùn ọba mi tá a kà tá a lè kà débì kan ìwọ lèmi mà tún kìkẹ́ <laughs> onígbàjámọ̀ pèlèmọ̀ tí í ṣe bẹ́ẹ̀ tí í ṣọmọ aráyé lóore iná ńlá niyán tẹ́nìkan ò lè bomi ayé pa oòrùn rèé tọ́gàyé rẹ̀ tí ń ràn dé gbogbo lẹ̀kílẹ̀ òjò wàràwàrà tí tutù aṣọ alábòsí pápápá ọlọ́run ọba mi ti dé kankan fẹ́ni tó rò wípé yóò pẹ́ <laughs> jíjìnà rere ló kọ rẹ̀ tún jẹ́ ọba tí jìnà sẹ́ni alábòsí tó rò wípé ọlọ́run ọba mi yóò ṣe bẹ́ẹ̀ yóò dé ní kankan òkè ìmọ́lẹ̀ tí borí òkùnkùn ọyẹ́ tí borí ooru òtútù ńlá tí ṣe bẹ́ẹ̀ tí múni súnmọ́kọ ẹni lọ́wọ́ àárọ̀ àtòru <laughs> kábíyèsí èrè ọlọ́run ọba mi èdùmàrè àpátápàrà ẹkùn ọkọ òkè pàjẹ́ bàálẹ́rù wí fún súnmọ́ fàmọ́ yọ ọ́ kúò gbé e sókè gbé e wálẹ̀ má jì ó dúró jẹ́ ó wà ńbẹ̀ ìwọ lò ó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba mi kò sẹ́ni tó dàbí rẹ̀ àdàbí lóókọ̀ rẹ̀ tún jẹ́ tí gbogbo ayé fi í ṣépè fàlájọbí tó bá ṣe bẹ́ẹ̀ tó bá dalẹ̀ ìwọ yìí kan náà lọ́lọ́wọ́n ọba mi tí ó sọ pé máa ń ṣó ń bẹ̀ tí ó sì ṣáájú ẹni débẹ̀ akọ́nilógun ọba mi tí ó ràn ní lọ sójú ogun tí ó tún ṣáájú ẹni dójú ogun ọ̀bánijagun téyìn ó tún máa òkú dádì àràn yín tó yín náà ọ̀bánirìn kú ìyàtàn làwọn kan pè é àwọn kan wò ó sùnsùnsùn wọ́n lòun alagbalúgbú omi tí bẹ́ẹ̀ ni bí lọ èmi wò ó sùnsùnsùn wọ́n lòun alagbalúgbú omi tí ṣe bẹ́ẹ̀ tí mẹ́ni bí dúró sínú ẹ̀ tí ò ní mọ̀nà tí ó gbà jáde máórì parí máórì kárí kárí parí <laughs> mo wọnú ẹ̀mí Roberto Carlos Maluda tefes gbòǹgbò ọ̀nà <laughs> yìí rọ̀bà bàbà àbí kí ẹ pè é sà àràbà ńlá tọ́wọ́ ayé ò lè ká ọlọ́run ọba mi ìwọ náà mo ké sí lónìí ǹlẹ́ o ọba mi àláòrà bí tó jẹ́ pé pápá ńlá ti jó taútaú ní odò ńlá tí fàkèrè ya ọ̀sán pọ́n ganrin ganrin awo wọn nílé alára òórùn ràn dẹ̀dẹ̀dẹ̀ ó d dàbí ẹ̀yẹ náà awo wọn nílé ajérò ńlẹ́ o ọba mi ọ̀wàrà ṣáṣàṣà awo wọn nílé ọ̀ràngún àga o God of mercy ẹ mọ̀ wípé òun náà ló jọun èèwọ̀ náà ní jẹ́ èèwọ̀ òun ló dífá fọ́rúnmìlà nígbà tí bàbá ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní ọ̀rúnmìlà ilé ayé tó ń lọ yìí kí ló ń lọ ṣe Ọ̀rúnmìlà nílé ayé tí mò ń lọ yìí mo fẹ́ níyì mo fẹ́ lọ́lá mo fẹ́ lókìkí mo fẹ́ ṣọmọ aráyé lóore wọ́n wá ní bó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ìyà mi ń bẹ lójú ọ̀nà bẹ́ẹ̀ sì rèé èṣù ọ̀dàrà ń bẹ wájú ooo Ọ̀rúnmìlà ní bó bá ṣe bíi tèmi ni mo ti mépo lọ́wọ́ ọ̀tún ẹ́n ń lè rìṣà ń ọ̀dàrà ó bó bá ti dóríta mẹ́ta bẹ́ẹ̀ sì rèé ọmọ ni mo fi à mo ti ń wọnú ilé agbára lọ kí lẹ pè <laughs> mo wá ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba mi tún wá sọ̀rọ̀ nínú àlùkùránì pé bisimilahi rahamani rahim alihamdulilahi rọ́bìlì alamin aramani rahim maoliki yaumidini yakana habudu wa yakana istahim irdina sirata alimustakim sirata aladina alamta alihim gaali mongulubi alihim wọlọdọọli àmín bẹ́ẹ̀ bá tún wá wọnú ìwé ìfihàn yóò jẹ́ kó yé nínú ìwé ìfihàn orí kẹrin láti ẹsẹ̀ kínní rẹ̀ pé lẹ́yìn nǹkan wọ̀nyí yún lẹ́yìn tí dókítà Ọlámídé ti wà lórí ètò èmi wò ó sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ lọ́rùn ilẹ̀kùn kí ló ṣí sà ilẹ̀kùn ọ̀rọ̀ nìyí <laughs> ah, ó lágbára pọ̀ ó ṣe kí ni ó ta ṣúẹ́ṣúẹ́ ẹ̀yin náà máa mọ̀ wípé mo ṣe bẹ́ẹ̀ mo pọ̀ ńlẹ̀ bí ẹ̀kẹ́ báyẹ̀wò ah! bá ṣẹ̀nu rẹ̀ mẹ́ni èmi ẹ̀mẹ̀mẹ̀ pọ́nmẹ́yì tí wákọ̀ mú ṣíṣì bẹ́ẹ̀ ní ṣe ó ti kọ mùṣíṣì mẹ́rẹ̀ẹ́lẹ́ ńgbà tá a ṣì lóògùn fúnjọ́ kìíní ẹ̀nì látinú gíròkó àfi bí ẹni pẹ́mẹ́ náà ti ẹ̀nì gbẹ́rẹ́ oògùn má jẹ́ lára ọmọ ìkọ́lẹ́wọ̀n ẹ̀ṣánú ni o ṣáàṣì rí ilé ìtàjẹ́ pẹ̀rẹ̀mẹ̀ pípọ́n pípọ́n ni ẹ máa fi ṣàdọ̀ rẹ̀. Olama kancha sheshe dederebe. Amama wenu giro koyu elifu milaya dakashiko. Ya wenu giro kolaipe ah kọlọ́wọ́ ṣàánú ẹkúlẹ̀ ṣèkú kalẹ̀ ọkọ mi ń bẹ ń bí èmi nìkan kan mọ wá. ẹlẹ́wọ̀n ṣàánú náà tó ń ti wọ́n ti làgbo fọ́mọ lọ́mọ àgbo mi mẹ́la gbà <laughs> gbà tí nàìjíríà wà nàìjíríà bàlá mọ́ fún wọn lágbo mọ́ gbà wọn ti gbàgbó mi mọ́ má lọ jẹ́ kí nàìjíríà ò rí bó ti rí mo sọ fáwọn tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ní kò jíjọ́ mo polówó àgbo lọ́dọ̀ wọn mú ní à. Ah ní tí ọ̀bẹ máa ń gbòòrò wa yìí má gbé bọ̀n má dé wọ́n máa fúlọ́ọ̀ṣì rẹ̀ lọ́kẹ́ yìí <laughs> àbí bí eré bí àwàdà ìyẹn máa láwọn àgbébọn lọ sọ́dọ̀ wọn wọ́n fúlọ́ọ̀ṣì bùnmọ́ ni ọ̀rọ̀ yìí máa lágbára pọ̀ me like rẹ o mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọdún mo ní kìmí mo gba skiyaski mi skiyaski iye ọgbà yaski entertaining refreshing and tantalize ẹ má fọ ẹ káàbọ̀ sórí ètò Ṣọ̀wọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé níkànnì Kaftan television Yorùbá ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wo bọ̀ hmm. Samuel Olúbáyọ̀ Ọlámídé ẹ̀yìn rẹ̀ ọmọ ayélogún ni mí ọmọ òkè èdèrè lọ́gbọ̀n máa yìí kúgbà yóò gbọ́n máa yí gbèrègidè káti òde ọmọ bóun rókè èdèrè kọ́ ọmọpọ̀ ẹ̀gbóngbó lọ́wọ́ igi gbóngbó ńlá fi mọ́lé ọba ọmọ ọlọ́tàn kí n tó lọ lókè ìdèrè wọn nítorí kínni ó nítorí kọ́lọ́lọ́ ó má bàa pọ̀lọ́mọ́ ọmọ lọ́lọ́ báyìí òpó òmùlérò máa jà lẹ́kàn yẹn bí lólú ọmọ ebi ń pẹyẹ ọmọ àrọ̀ nìkú dìdì máa àrọ̀ ni òkú ń kò yí ò sinmi okun lọ mo tún ti padà sílé màámi nu ah Ìkòyí ni mí <laughs> Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyí lẹ́ẹ̀dógún ẹ mi bá ti kú òlópò òmùlérò mo bọ́ sí Ìkòyí nu ẹ wá gbọ́ o ẹ má gbàgbé pé mi à máa jẹ́ kó yé yín pé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ pọ́lọ́run ọba mi ńlódìídì fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkí ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàfàtà ní tilé òjò pátápátá pátáfẹ́wé kókò lu bàtáyà pátápátá apàpàtà lórí àpáta fẹ́ràn kátàpátá sẹ́nu ó jẹran akátá tó sè lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọpẹ́lọpẹ́ onípàtà ọlọ́run ọba mi èdùmàrè náà ni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá omi o <laughs> ẹ̀yin tiwa lórílẹ̀‐èdè amẹ́ríkà ṣe ń bẹ̀ ń bẹ̀ ẹ kú ilé o. ẹ̀yin ti wá lórílẹ̀‐èdè Benin Republic ẹ̀yin ńkọ́ ẹ̀yin torílẹ̀‐èdè Burkina Faso ẹ̀yin ti Togo ńkọ́ ẹ̀ẹ́ ẹ̀yin ti Germany ẹ̀yin náà ń bẹ ńbẹ̀ ẹ̀yin ti Niger ẹ̀yin ti Portugal ẹ̀yin náà ń bẹ ńbẹ̀ ẹ̀yin ti orílẹ̀-èdè Côte d'Ivoire ẹ̀yin tẹ̀ ń bẹ lórílẹ̀-èdè Gabon ẹ̀yin tí ẹ̀ ń bẹ lórílẹ̀-èdè Senegal thank you very much ẹ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ lè ṣe kẹ́ ẹ má pè wá a máa dúpẹ́ o a dúpẹ́ pẹ́ òkun ẹ̀yin torílẹ̀-èdè nàìjíríà tilétilé náà ní gbogbo wa hmm, hmm. lórúkọ gbogbo kábíyèsí nílẹ̀ yorùbá lókè ọya àti ní gbogbo ilẹ̀ gbogbo gbogbo yín pátápátá náà ni mo fọkọ tí mo fi kí gbogbo àwọn èèyàn lónìí ẹ kú ilé o lórí ètò Ṣọ́wọ́nyá pẹ̀lú dókítà ọlámídé onímọ̀ alágbára nǹkan gbé nǹkan hànú pẹ́pẹ́yẹ àpọ̀nmọ́ alárìá àjàgbá ẹ mọ̀ wípé mo ṣe kí ni mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dù mo ní kìmí mo gba ski yaski miski yaski yagba yaski entertaining refreshing and tantalizing ẹ wọ ẹjẹ ń dókè lọ́hùn bí n bá ti padà dé kí n wá ṣe bẹ́ẹ̀ ká bọ́ sábàlá a b d olódùmarè mo ń lọ mo ń bọ̀ n ò tí ì dé. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámidé àjànàkú kọjá mo rí nǹkan fèrè. eré tí a ń ṣe ló mú inú yín dùn àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí ọlọ́run máa wo Kaftan TV. wọ́n ah, tún ti padà dé náà nìyẹn ó ṣe kí ni arọ́pọ̀ ńlẹ̀ bíi owó kò pọ̀ ńlẹ̀ bíi yẹ̀pẹ̀ <laughs> ṣẹ́rí nǹkan ẹyọ kan mo fẹ́ fẹjọ́ kan sùn yìí wọ́n dẹ̀ fẹ́ kẹ́ ń wo bó ṣe ń lọ kò yé yín sìn ìná ìná lórílẹ̀ nàìjíríà hmm? eh, like in you know nígbà táwa máa ń travel ngbà yẹn tá máa ń lọ from um, from one country to another mo travel títí mo dé ìlú kan tó ń pè ní paracetamol kò yé ń sìn ní ní níbẹ̀ yẹn a kì í páàkì mọ́tò sílẹ̀ ẹ̀kẹ́ẹ̀tẹ̀ àmọ́ ń park mọ́tò sórí igi ni kò yé yín sìn ẹ̀bọ̀ nígbà tí mò ń lo aeroplane tó gbé wa tó yálé epo tí kò sépo kò yé torí gas tán sọ pé kò kò kò kò sí lórílẹ̀‐èdè yẹn ẹ̀kẹ́ẹ̀tẹ̀ ẹ̀ mo wá jẹ́ kó yé yín wípé ó lọ́mọ kan tó ṣẹ̀mí ń bẹ̀ mọ̀ kí mo dẹ̀ máa wá fẹjọ́ ẹ̀sùn yín lórílẹ̀‐èdè nàìjíríà bí ó ń ṣọmọ nàìjíríà mo wá ṣòkó àgbà ni kò yé sìn ẹ̀ àwa ṣòkó ni ò sépo mọ́ epo tí ò dẹ̀ sí yẹn kò yé abárábí ilé Elédùmarè náà la ṣe bẹ́ẹ̀ tá a wà báyìí kílẹ̀ kò é sà á bí di Olódùmarè ṣáwọn pé a ajá bí bàtà dídòjé e ejò ẹ e, ẹyẹ fífìlà gígèlè gbí gbàgùdà ẹ bẹ́ẹ̀ bá ti dorí gí ẹ ṣe bẹ́ẹ̀ ẹ dúró kí la fi yìn gí yẹn náà la fi yìn gí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ọlọ́run ọba mi tí ò lódiwọ̀n ìwọ náà lọ́lọ́run o gígérégé tí kì í wọ̀n láàbọ̀ ọlọ́run ìwọ ni òkú sẹ́lòmíì gíga àrí àràmàǹdà tí yóò gbogbo ẹ̀dá kò nílò ìpolówó ọjà bẹ́ẹ̀ sì rèé ó gbajúmọ̀ kọjá ìṣáná ẹlẹ́ta gígírísì ńlá lọ́lọ́run ọba mi àràmàǹdà tí mára dán ẹ̀rọ ayà mi báyìí ọlọ́run ni o kì kúkú séèyàn òun ni gírísì mi gígóòlù lólúwa mi òkúta iyebíye tó kọjá ohun téèyàn lè fowó rà gí gèlè àbámọ̀dá tí ń ṣe bẹ́ẹ̀ tí gbóbìnrin níyì tí mú kó tayọ àwọn ẹgbẹ́ ẹ̀ láwùjọ gí gáràjì tí gbogbo wọn padà fàbọ̀ sí ibẹ̀ lá páàkì ayé wa sí at last kò yẹ yín sìn gígúlú sọlọ lọ́rùn ọba mi Èdùmàrè tí mú kí yèmí dókítà Ọlámídé ó ṣe bẹ́ẹ̀ kó máa sọ kó sì máa jí pépé nígbà tí wọn ò kúkú lóògùn wọn láàfa wọn ò ní wòlíì wọn ò ní babaláwo ọlọ́run ọba yìí nìkan náà ni mo gbọ́kàn mi lé o gírígí lọ́lọ́run ọba mi Èdùmàrè bàbá mi tí kó bànújẹ́ ayé àwa tá a bá jẹ́ tiẹ̀ tí kò gírígí tí fayọ̀ rọ́pò ń mm, o gí gẹ̀gẹ́ ọ̀run lọ́lọ́run ọba mi ṣe é mọ̀ wípé àti yọ gẹ̀gẹ́ kó o lọ́rùn yóò ṣe bẹ́ẹ̀ yóò nira o ń mm, o gí kí ilẹ̀ pé gọ̀bì lọ́lọ́wọ́n ọba mi olórí nínú gbogbo fìlà pátápátá gí gọmugọmu tí lùlù ayọ̀ fún gbogbo àwọn ọmọ tiẹ̀ ẹ o gíga gíga nínú ọlá ńlá lọ́lọ́run ọba mi Èdùmàrè gígò góńgò tí gbé mi jáde fẹ́ dà á <laughs> gígùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọlọ́run ọba mi tó gùn tí ò lópin gígé ti bí gé tọ̀hún olúwa mi tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá gé lọ́tún bẹ́ẹ̀ bá gé lọ́sìn òun náà lélẹ́gẹ̀ẹ́ kíára tí o ṣe bẹ́ẹ̀ tó ju ti Maradona tàbí tí kí lẹ pé tọkọ́ṣá tàbí tẹ́ ẹ lè pé Ronaldo Messi nkankan gbogbo ẹ̀ ó jù wọ́n lọ náà ní fi sẹ́sẹ̀ wọn ẹ wò ó ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún ẹ jẹ́ ká lọ gbọ́ orin èèyàn kan nígbà tá a bá wá dé a wàá ṣe bẹ́ẹ̀ ọlágbára àbí ká kọ́kọ́ ṣe é báyìí ẹ jẹ́ àlọ́ gbórin ọ̀nà ká wò ó bó bá ṣe dùn sí bẹ́ẹ̀ bá ṣe fíìlì ẹ̀ sí ẹ jẹ́ kó ṣe kíni ẹ jẹ́ kó yé mi mo ń lọ mo ń bọ̀ n ò tí dé. thank you àtọ̀run ohun tó fagi kédàríyá alágbára ńlá nìyàn aláṣọ àṣírí nìyàn olùgbórí mi sókè alágbára ńlá o ìwọ lọ lọ́rùn kò sábà bí rẹ ọwọ́ tó dá ayé àtọ̀run ohun tó fagi kédàríyá alágbára ńlá aṣọ àṣírí nìyàn olùgbórí mi sókè alágbára ńlá o. ń fàsìkò ìsọfún wípé a tún máa pàdé láyọ̀ àtàlàáfíà lórúkọ olúwa thank you so much for loving us i love you too. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo nǹkan fìrí bá a ká sọ pa àárín. wòlíì àgbà ló ń jẹ́ wòlíì gbọ́ mi ẹ eh, ó yà. wọ́n pè mí bọ̀ mi gbé pè. ó bẹ̀tà ó má gbé pè torí pé ọ̀dọ̀ àwọn wòlíì. ó gba ski yaski whisky yaski yagba yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtà ẹ wo àwọn èèyàn ti pọ̀ ńbẹ̀ bíbà ọ̀pọ̀lọpọ̀ ìpè náà láti pàdánù ẹ má bínú a ti padà torí ètò náà nù ẹni tí ẹ gbọ́ orin ẹ̀ lẹ́ẹ̀kan tẹ́ ẹ wo orin rẹ̀ ń o ẹ̀hún náà ti ń bẹ ní agbára wọ́n ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ni ẹ rí ọ̀rọ̀ ti kálẹ̀ ń ṣàánú ẹ jẹ́ kí n lo bí ìṣẹ́jú mẹ́wàá pẹ̀lú pẹ̀lú wọn ká wá lò ṣẹ́jú márùn tó kù ká fi gbé ìpè kí lorúkọ ń tọ̀hún báwo ni wọ́n ṣe jẹ́ iṣẹ́ wo ni wọ́n ṣe ẹ jẹ́ bẹ̀rẹ̀ ní pápápá ẹ bá mi kí àwọn aráalé. gbogbo aráalé ẹ kú dédé àsìkò yìí o mm. gbogbo tẹ bá wà mo kí yín o káàkiri gbogbo àgbáyé tẹ ń wò wá. Mm. ẹ bá mi dá ọkọ yín fáwọn aráalé. ok orúkọ mi ni evangelist Adewelt hmm. orúkọ tí gbogbo èèyàn mọ̀ mí sí nìyẹn ṣùgbọ́n orúkọ tí wọ́n sọ mí gangan jẹ́ eh. Adeola Elizabeth aya Prince Adéwálé Láòyè. Láòyè Láòyè ah, aya Prince Adéwálé obìnrin láìkìkì nìyẹn ó pọ̀ ó dẹ̀ já bẹ̀rẹ̀ báyìí eh, ọmọ ìlú bo náà ni Adéwelt àti pé ń bolẹ̀ ti ṣèwé dàgbà ní pápá. Ah, ọmọ ìlú ìbàdàn ni mí o. ìbàdàn mi èsì ọgọ. bẹ́ẹ̀ ni hmm. ṣùgbọ́n ilẹ̀ kaduna náà bí mi sí nílẹ̀ haúsá. bẹ̀lẹ̀ ti ṣe ewé dàgbà ibẹ̀ ni mo dàgbà sí hmm. ibẹ̀ ni mo ti kàwé tí mo hmm. ti ṣe everything. tọ ẹ wá jẹ́ àwò báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ ìbàdàn tẹ́ ẹ sì wà ní ìlú kaduna bẹ̀lẹ̀ ti ṣe ewé ọ̀dà kí ló gbé yín dèlú àbújá. ẹ ok ìgbà tí ogun le díẹ̀ nílùú Kaduna nígbà yẹn lórí ẹ̀ ní two thousand and two àwọn òbí wa wò pé ah ìlú yìí tá a bá dúró báyìí ẹ̀kọ́ á máa pẹ́ jù wọ́n bá ní ká lọ sísàlẹ̀ ká lọ kàwé ibẹ̀ ni mo ti mo wá lọ sí poli Ìbàdàn nígbà tó máa yá mo ṣe IT níbì kan nìbàdàn gbà tó yá mo wá padà wá sí Àbújá hmm. sí FRCN ibẹ̀ mo ti ṣe IT màtí ǹdẹ̀ máa parí tó ṣe díẹ̀ sí ibẹ̀ lọ́kọ mi ti mú mi. ṣé ìyàwó ló jẹ́ wọn àbí báyìí. Ah, ah, ah, ọkọ wọn mú wọn ó dẹ̀ ń ṣe bí kíyàwó tèmi náà mú mi bẹ́ẹ̀ ọ̀dẹ̀ <laughs> jẹ́ àwò báyìí iṣẹ́ orin lẹ́yìn iṣẹ́ orin lábala gbé yẹ̀wò tá a wà yìí ẹlẹ́ǹkọrin iṣẹ́ wo lẹ tún ṣe ká tó bá ti mú ṣe orin ṣé oníṣẹ́ mi tẹ̀ ń ṣe yàtọ̀ sórin kíkọ mo ń ṣiṣẹ́ o iṣẹ́ lògùn iṣẹ́ o gẹ́gẹ́ bí skul tí mo lọ poli ìbàdàn ni mo lọ iṣẹ́ lògùn iṣẹ́ mo ń ṣiṣẹ́ ìjọba ọ́físà ni mí ní Nigerian Security and Civil Defence Corps. àbọ̀ ara nílà àbòlú <laughs> gúgúrú defence. <laughs> gúgúrú kọ́ o <laughs> NSCDC ni o. ọ̀dà ẹ̀jẹ̀ àṣẹ báyìí ẹ̀ ń ṣiṣẹ́ ẹ wá wò ìgbà wo lẹ bẹ̀rẹ̀ orin kíkọ hmm. àti pé irú orin wo lẹ ń kọ. Hmm. ah tó orin kíkọ ọlọ́run yàn dẹ̀ fún mi ni láti kékeré hmm. àti kékeré ni mo ti wà ní kwaya ní ṣọ́ọ̀ṣì wa lọ́hùn àdẹ̀ ń ba lọ bẹ́ẹ̀ títí tí mo fi dàgbà báyìí mo dẹ̀ ṣe wà nínú iṣẹ́ orin. Hmm, kì í ṣe pé ẹ kọ́ iṣẹ́ orin ń bì kan. rárá o abínibí lélẹ̀. kì í ṣàbílítì ọ̀dà ẹ̀jẹ̀ wá wò ó báyìí ẹ̀ wípé ẹ wá ń dá dúró kọrin wípé tó ẹ̀yin náà ti dúró báyìí pé èmi náà mo ti dolórin táwọn sọ pé mo ti lè kọrin stage o mo ti lè hmm. kọrin kínní kan yóò tọdún mélòó. Ah, a ti tó ọdún bíi méje sẹ́yìn báyìí. seven years <laughs> Adewealth ẹ káwọn èèyàn ó lè mọ̀ pé ẹ̀yin lẹ kọ orin tá a tí wọ́n wò tán hmm. ẹ dákun ẹ bá ń fi orin kí wọn káàbọ̀ ok ṣé ní èdè yorùbá àbí èdè wo. ohun tó bá ti wù yín ẹ fèdè tó wù yín kọrin mo kí yín gbogbo ilé ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ gbogbo ṣẹ́ a máa lọ dédé ààbò olúwa dájú lórí wa o ẹ ẹ mà ṣe gan o olóòtú ẹ máa láìkí orin gan àtijọ́. tọ́lọ́mọ ṣàánú mi ọ̀rọ̀ ẹ̀ yẹ̀ wò wáyé mm-hmm. adéwẹ̀t orin tẹ́ ẹ kọ tí mo rí nígbà mo nígbà tí mo wo orin òun ẹ̀mí fẹ́ máa lò mí àmọ́ mi ìfẹ́ wọnú ẹ̀mí jù ẹ kó má dàbẹ́ ni pé orí ẹ̀mí ní ń padà gbà wá sí ṣọwọ́ yá hmm. ẹ níbo ti máa ń inspiration yín gbà. Hmm. inspiration àtọ̀dọ̀ ọlọ́run ni o hmm. bíbélì sọ pé ẹnìkan lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a láti ọ̀run wá orin tí mo kàn sí mi ò rí àzẹ̀tẹ́lẹ̀ mi ò plan ni wọ́n dẹ̀ gbé wá bẹ́ẹ̀ so àtọ̀dọ̀ ọlọ́run ni téèyàn bá ti fọlọ́run ṣe gbẹ́kẹ̀lé ẹ̀ ó ti tán ẹ̀mí mímọ́ a máa gbé wa. a máa gbé wa ọ̀dà ẹ jẹ́ n tó wá béèrè báyìí ńgbà náà ẹ yóò tó tíráàkì mélòó tẹ̀ ti ṣe ṣé tẹ̀ ti ṣe album. ah well mo ti ṣe album oríṣiríṣi but talákọ̀ọ́kọ́ mm. ti máa dáṣe tó jẹ́ ti tèmi nìkan mm. wo ìkọ́nú ẹ̀ ní orin tẹ̀ ẹ ti gbọ́ lẹ́ẹ̀kan. tí a gbọ́ lẹ́ẹ̀kan mm. kí làkọ́lé ẹ̀. grateful heart grateful heart ọkàn tó mọ̀ọ́re ọkàn tó mọ̀ọ́re mo sì mọ̀ọ́re ẹ wá kọ mo mọ̀ọ́re olúwa èmi mo ẹ kọ ah, nínú ẹ. kò sí níbẹ̀ yẹn copyright nìyẹn àwọn ìyá wa ló kọ yẹn. <laughs> ọ̀dà grateful heart ṣé tíráàkì míì tún wà ńbẹ̀ yàtọ̀ sílé ìta gbọ́ tán ìta wò tán. Ah, tíráàkì pọ̀ ńbẹ̀ o tíráàkì bíi méjì but torí pé ìtẹ́ gbọ́ yẹn ni the title track ẹ mm-hmm. eh, nínú ṣé ẹ ti wá ṣèfilọ́lẹ̀ ábọ̀mù yìí àbí ẹ tí ì ṣèfilọ́lẹ̀ rẹ̀ rárá. mi tí ì ṣe àmọ́ lọ́dún yìí ni kò ní pẹ́. tá a ṣèfilọ́lẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ni. dókítà Ọlámídé náà wà ń bẹ̀. ó di dandan ah! ẹ máa wà ń bẹ̀ lágbára Ọlọ́run Ọlọ́run dẹmi gbogbo wa sí ẹ máa wà ń bẹ̀. lẹ́mi lẹ́mi tó yẹ kí wọ́n lẹ́ wí mọ nǹkan kan tó ń jẹ lọ láyé mi oúnjẹ yìí lógun oúnjẹ yìí ni kọ́lọ́hún ọ̀sán. kò sí pírọ́blẹ́mù oúnjẹ àti mímu ọ̀dà ẹja ṣe báyìí adéwẹ̀t látìgbà tẹ́ ẹ ti ń kọrin kápá tàwàdà tì nígbà tí mo gbọ́ orin òun mo mọ̀ pé ní tòótọ́ hmm. orin ni ǹjẹ́ ó lé àwọn olórin ẹ̀mí kan tẹ́ ẹ ti jọ ń tẹ́ ń bá ṣe tẹ́ ẹ mọ̀ tàbí tó jẹ́ pé ẹ̀ ń wò pé ẹ̀mí náà fẹ́ dàbí olórin ẹ̀mí lágbájá báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí. Ah, àwọn bíi mentors kọ́ yẹn. Hmm, bí àwòkọ́ṣe tán àwọn aláwòkọ́ṣe wa nínú orin pọ̀ o hmm. wọ́n pọ̀ lọ ẹ mọ̀ pé bí ayé ṣe ń yí báyìí hmm. orin ti yí sí oríṣiríṣi hmm. oníkálukú ti ní pattern àti oríṣiríṣi tó fẹ́ bọ̀ láwọn tó jẹ́ pé tí n bá ti gbọ́ orin wọn mo máa ń wà inspired dáadáa àwọn bíi ìyá Ṣọlá Linson àwọn dádì wa bíi Don Mon ah mi ò fi àwọn méjèèjì yẹn ṣeré rárá. ẹ ń fi wọn ṣeré àǹtí Ṣọlá Linson ṣe ń gbọ́ àǹtí Èjì Òwúrọ̀ ẹ mọ̀ pé bébí àǹtí ó pè èwo lè ju òwúrọ̀ báyìí <laughs> àǹtí èjì òwúrọ̀ ṣe ń gbọ́ wọ́n lẹ́wọ̀n àwọn máa ń láìkì orin yín ìdánmú ẹ̀ ọ̀gbọ́ yorùbá bá ní kí n ó gbọ́ yorùbá ó gbọ́ yorùbá ẹ̀yin ẹ sọ sí gbogbo yà kò ní gbọ́. wọ́n dà gbọ́ yorùbá mi <laughs> hada adewelt nínú iṣẹ́ orin yìí ṣó wù yín láti bá a bá sọ pé tó a fẹ́ gbé yín lọ sí. Si, orílẹ̀-èdè míì kẹ́ ẹ lọ kọrin àbí bóyá àpè yín sí ṣọ́ọ̀ṣì àbí àwọn bu gan-an lẹ ní restriction láti kọrin. Hmm? Ah, kò sí restrictions kankan ẹ̀sìn tó bá ti jẹ́ pé orin ọlọ́run ní ká lọ kọ níbẹ̀ hmm. kò sí problem à ń kọrin ní weddings à ń kọrin ní housewarming kò síbi ẹ̀sìn tó bá ti ní ká wá yin ọlọ́run lógo nínú orin àwa ń bẹ̀ torí eh. olórin ẹ̀mí là olórin ẹ̀mí ewu ń bẹ o. emi mm. ah, ọlọ́run ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́ ẹ ṣeun ọ̀dà èmi fẹ́ràn orin díẹ̀ mm. ó sì dàbí ẹni wípé èmi náà máa ń kọrin àwa náà máa ń kọrin kúẹ́kúẹ́ kan báyìí ẹ wa nǹkan nǹkan mọ́ra mọ́ra wọn kéèyàn kan àmọ́ ẹ wò báyìí mm. nígbà tẹ́ bẹ̀rẹ̀ débi tẹ́ dé tí jẹ́ wípé ó sọ yín di pé bóyá kẹ́ ẹ rẹ̀wẹ̀sì díẹ̀ tàbí tó múnú yín bàjẹ́ yún àwọn ìdojúkọ nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ orin yìí ṣe é ní. Mm. actually ah tá a bá wò ó lọ wò ó bọ̀ kò sí ìdojúkọ kankan ọlọ́run gbà fún wa hmm, kò sí ìdojúkọ and then ìdojúkọ tí ò bá lè wà ní bóyá tí ọkọ yẹn ò bá fọwọ́ sí ṣùgbọ́n hmm. tọkọ mi ti fọwọ́ sí tóun náà dẹ̀ tún jó lórin. Ah, ah, olórin lọkọ yín hàn. olórin lọkọ mi.

tá a bá ní ká sòótọ́ yóò nà mí o tọrọ ọ̀gá mi tún làwọn nù ú. wọ́n tún náà yìí. yóò nà mí o yóò lù mí pa. <laughs> ọ̀dà ẹ ẹ ṣe nígbà tọkọ yín wá gbà yín láyè ẹ dúpẹ́ lọ́wọ́ ọkọ yín. ah olówó orí mi tí mò ń pè ní my heart hmm. gbogbo ayé ló mọ̀ wọ́n sí my heart hmm. ẹ ṣe gan-an fún àyè tẹ fún wa láti máa ṣiṣẹ́ olúwa yìí. ẹ dákọ̀ wọn. ah prince adéwálé láòyè àwọn ti tì mí lọ́sùn lẹ́dẹ̀ hmm. ẹ ṣé gan o hmm. mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi náà hmm. àti kékeré náà ti support mi dáadáa ah wọ́n ṣe gudugudu mú ibi àwọn ẹ̀fọ́. ẹ ṣé gan ni ọkọ mi ẹ kú ìtọ́jú mi mo mórè. ẹ fowókọ wọn sí pé. adéwálé o ṣé gan ni eh. o kú ìtọ́jú mi mo more mo more ọ̀nà ẹ̀jẹ̀ wò wáyé nítorí àkókò ah, àkókò yìí sì ti lọ hmm. ojú ọ̀nà tó rí bẹ́ẹ̀ hmm. àwa náà mọ̀ pé ojú ọ̀nà náà ló jẹ́ nàìjíríà láwà hmm. èèyàn sì gbọ́dọ̀ àrú àwọn ìdojúkọ bẹ́ẹ̀ àmọ́ wa àwọn èèyàn ti ń pè látàárọ̀ àmọ́ ká má bàa dáhùn èèyàn yìí lágara ká fún èèyàn bíi ẹyọ kan láàyè láti pè káwọn náà sọ tiwọn ẹ ẹ̀yin tẹ̀ ń bẹ̀ ń lé mm, ẹ jẹ́ ká fún èèyàn bíi méjì láàyè láti pè wọlé ẹ má bínú ẹ jẹ́ ká fún èèyàn bíi méjì láàyè láti pè wọlé nọ́mbà tẹ́ ẹ pè sí iná ní ń bẹ lójú ìwòran yín bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ sọ àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ibi tẹ́ ti ń ṣe ní pápápá ẹ sì lè mú nọ́mbà kẹjẹ̀bùn adéwọ̀ ẹ̀ tí ń bẹ́ẹ̀ bí yóò fún yín lówó ẹ̀bùn yín padà ẹ ní problem. <laughs> kọ́lọ́wọ́n ṣàánú dókítà ọlámídé nọ́mbà wọn náà ní lọ lójú òwòrán yìí ẹ jẹ́ àtẹ̀wájú otherworld ẹ bá a bá wá wò báyìí ẹ kí ni àfojúsùn yín nínú iṣẹ́ orin ẹ kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ dà nínú iṣẹ́ orin àmọ́ mò ń bọ̀ ẹ ń gbé pè yìí ṣọwọ́nyá ṣọwọ́nyá o. bàbá wa abdulrasaq ṣìtù láti kanji kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe sà. mo kí abdulrasaq ti ṣèkejì iṣẹ́ télọ̀ ni mo ń ṣe. Hmm, iṣẹ́ télọ̀ aránṣọ. aránṣọ. ẹ níbo lẹ ti ń ṣe é ní kanji. ní kanji mo wà nìbàdàn wẹ̀. nìbàdàn kí lẹ pé. ìbàdàn wẹ̀ ní kanji. ìbàdàn wẹ̀ ní kanji bí wọ́n bá ti dé ìbàdàn wẹ̀ ní kanji wọn ò rí yín dáadáa. bẹ́ẹ̀ ni. ẹ ẹ sọkọ ṣọ́ọ̀bù yín nìbàdàn wẹ̀. àti àbọ̀jẹ́ ló fẹ́ tọ́lọ̀ ni. Hmm, hmm, hmm. abẹ́ ẹ̀rọ lọ ọ̀dà ẹ bá mi kí adé wet ẹ bá mi gbàdúrà kan fún adé wet. mo kí adé wet pé orí ó gbé débi ire. àmín. ní ó tẹgbẹ́ ní ó tẹgbẹ́ à. àmín. gbogbo ohun táwọn àti nìsájú ti fẹ́ iṣẹ́ ìṣe lágbára ọlọ́run ní òfìsè. àmín mo ti kí ọ̀gá mi ní ọlámídé kábíyèsí wa àmì o àmì o àmì o àmì o àmì àmì àmì wọn ó sì ṣe wá láàánú. sallallahu alayhi wa sallam ẹ̀yẹ̀ mú nọ́mbà ní pápá àkókò ti lọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹfà kí ni Yorùbá ń pè ní àǹkàrà dòmídòdò àǹkàrà dòmídòdò. Ah. <laughs> yes sir. <laughs> ẹ ṣe ṣòkòtòkò ẹ ṣe ṣòkòtòkò tó ń tún ṣòkòtòkò tó ń tún <laughs> adéwẹ̀t ẹ bá mi fi orin ẹ bá mi fi béèrè ohun tẹ́ ẹ fẹ́ lọ́dọ̀ ọlọ́run káwọn èèyàn mọ̀. tó o tí mo fẹ́ látọ̀dọ̀ ọlọ́run hmm. má ṣe lémi níbi ibùgbé rẹ hmm. má ṣe gba ẹ̀mí mímọ́ rẹ. Hmm má ṣe lé mi níbi ibùgbé rẹ kí n lè máa gbé ọ̀gá. ọlọ́run bẹ́ẹ̀ rí ah mo sì ti wọnú ẹ̀mí ó ń ṣe mí ṣìgìṣìgì ó ń dàbí ẹni wípé kí n má kúrò lórí ètò mọ́ ah! ẹ mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ̀yin àtẹ̀yìn àtọkọ yín mo fẹ́ gbé yín wá sórí ètò yìí ọkọ wà lọ́pọ̀ ọ̀tún ìyàwó wà lápá òsì á wà mú ẹni tí ó ẹ má sọ pọkọ yín gbọ́dọ̀ ntóbìnrin tọkùnrin lè ṣe obìnrin lè ṣe. bẹ́ẹ̀ni jù bẹ́ẹ̀ lọ gan pàápàá jù bẹ́ẹ̀ lọ ẹ hmm. tún bá mi forin dágbére fáwọn aráalé. tọ gbogbo ẹ̀yin aráalé mo fẹ́ forin dágbére ẹ máa múṣẹ yín ní gidigidi o iṣẹ́ dáa gan ẹ ṣiṣẹ́ ẹ má ṣọ̀lẹ o wọ́n ní kí n kọ kí n dágbére. <laughs> mo ní kí n kọ tẹ̀wájú yẹ sà. all right We shall meet again by the special grace of God. Amen. I will see you all again in good health Amen. and sound mind. Amen. I will see you all again. We shall meet in perfect peace. Ọlọ́run ò ní kan, ah, Ọlọ́run ní àtúrí ara wa. <laughs> <laughs> Ẹ bá dàpọ̀ yín ní pápá wá. Orúkọ mi jẹ́ Adéọlá Láoyè ọlá ibẹ̀ ni mo sọ di wealth in English yes. Adé wealth mm. mo kí gbogbo yín ẹ ṣé gan ni o. ẹ ṣeun fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pé Adé wealth ni ohun gbogbo tẹ́ ẹ bá fẹ́ mm. ẹ kàn sí dókítà Ọlámídé ẹ wo títí ọjọ́ mẹ́jọ tájọ máa pèdè ẹ má wọrí ẹ Adé wealth ó padà wá yóò wá lu àkókò èmi náà mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ẹ má wọrí <laughs> Samuel Olúbáyọ̀ Ọlámídé MC tó gba miski yaski yagba yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba òfìjọba kingdom mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dùn mo ní kí mi ó ṣe mí wá. <laughs> ẹ máa ń pọ̀ títí ajá bá yàrá àjọ máa pàdé ó ṣe kí ni ó pọ̀ yẹpẹ̀ mo ṣe kí ni mo padà tà ó iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírìn.